خالق كل شيء وهو على كل شيء وكيل أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على نبينا محمد صلى الله عليه وسلم أبي القاسم نبي الرحمة نبي التوبة الماحي صلوات ربه وسلامه عليه الحمد لله أولا وآخرا سافرنا ورجعنا بالسلامة والتقينا بالسلام وترأينا بالسلام ثم تجالسنا في هذا الوقت المبارك بسلام في بيت من بيوت الله على أمن وسلام فلله الحمد و أنا أسأل الله تعالى أن يشكر سعي معلمينا ومدرسينا ابتداء من وكيل هذا المهد إلى جميع الأساتذة والطلبة معا كذلك إن شاء الله فربنا سبحانه وتعالى واسع المغفرة ففي هذا الصباح يقول لسان أحدنا يا ذاهبين إلى النبي خذوني يا ذاهبين إلى النبي خذوه لما دخلنا هذا المقطع فيأتيكم خبره من في الوكيل <laughs> يا ذاهبين إلى النبي خذوني يا ذاهبين إلى النبي خذوني مرتين لا أو ما رأيتم دمعتي بعيوني أو ما رأيتم عبرتي بعيوني أو ما رأيتم دمعتي بعيوني أو ما رأيتم عبرتي بعيوني أوما علمتم للحبيب محبتي أوما علمتم للحبيب محبتي mo gbọ́dọ̀ rẹ̀ èèyàn márùn tí ó kà lórí tàbá ti kàtán bí ẹmọ ìbí ẹmẹta àti ìrìnàbá náà أوما علمتم للحبيب محبتي أوما علمتم للحبيب محبتي وتلهفي وتشوقي وحناني وتلهب وتشوك وحنان وتشوك وحنان ẹlẹ́gbẹ̀ pẹ́gbọ́n wọn ọ̀pọ̀gbọ́n inú ibi ahmada máa hayaitu múta ìyàmùn inú ibi ahmada máa hayaitu múta ìyàmùn inú ibi ahmada máa hayaitu múta ìyàmùn hayaitu mota ìyàmù. Wàláwù bìnà ìyàdá ìmọ̀ wà lùsù ni. Wàláwù bìnà ìyàdá ìmọ̀ wà lùsù ni. Wàláwù bìnà ìyàdá ìmọ̀ wà lùsù ni. Wàláwù bìnà ìyàdá ìmọ̀ wà lùsù ni. لا تتركوا بالله قلبي للجوى لا تتركوا بالله قلبي للجوى لا تذهبوا يا زائرين بدوني لا تذهبوا يا زائرين يا زائرين بدوني يا ذاهبين إلى النبي قبوري يا ذاهبين إلى النبي أو ما رأيتم دمعتي بعيوني بعيوني أو ما رأيتم عبرتي بعيوني أو ما رأيتم عبرتي أو ما علمتم للحبيب محبتي أو ما علمتم للحبيب محبتي وتلهفي وتشوقي وحناني وتشوقي وتشوقي وحناني إني بأحمد ما حييت متيم إني بأحمد ما حييت متيم ولو بنائي دائما ولحومي ولو بنائي دائما ولحومي لا تتركوا بالله قلبي للجوى لا تتركوا بالله قلبي للجوى لا تذهبوا يا زائرين بدوني لا تذهبوا يا زائرين بدوني نعم نعم متعجب إليها فلما متعجب فله بناية ولحون وله بناية ولحون وله بناية ولحون وله بالله قال بيدي الجواب هذا سره بالله قال بيدي الجواب يقولك يسوى عنه لا تتركوا بالله قال بيدي الجواب هذا سره بالله قال بيدي الجواب لا تذهبوا يا زاد ẹ̀dá fún ó ti dúró زيارة وكيل هذا المات الميمون أن بطاقة الخروج لكل طالب من هذا المسجد في هذا الصباح المبارك قراءته قراءة قراءته هذه الأبيات غيبا قراءته ماذا؟ هذه الأبيات غيبا غيبا هذه بطاقة خروج كل واحد منكم الأمر من الأعلى أراد فقط أم كان كتابة أقل لا يفش ó ga ní kó máa dìde yọ́ máa kà lórí yọ́ máa lọ kíláàsì ẹ̀ ọ̀kà lórí ìbájẹ̀ bíréèkì náà lọ́nà tó fórí èmi jókòó ní ọwà bí fún in tó sì lè yọ ìní kẹ́ tàbí àti mẹ́rìkà lórí èmi ló ní kọ̀kọ́ bẹ̀rẹ̀ àdúrà Èmi mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀. Ah, ọ̀gá, ogbò kí lójú pọ̀ kí ah, ní. Àpàdé جماعة نريد طالبا مثاليا يقرأ هذه الأبيات عن ظهر الغيب أقصد من دون النظر إلى إلى السبورة ف أجي في فرع من من من يقدم نفسه بارك الله فيك تفضل العبد السلام ما ما نتائج وما رأيتم عبرتي بعيوني أوما أوما علمتم للحبيب محبتي بين وله وله بنا يدا وحنان لا تتركوا بالله بيد الجوى لا تتركوا بالله في بارك الله فيك وزاد بارك الله فيك وزاد وبارك الله عليك وزاد وبارك الله لك وزاد آمين káàrin òtún máa ní اي يا فاضل اها ẹ̀yìn àfáà sún ẹ̀yẹ sún sọ́dọ̀ àwọn àpọ̀lápà sún sún dáadáa ọya ìfẹ́ wọ́wájú àwọn olóògbé tí ó tẹ̀ wọ́n sọpá máa ẹ̀bọ̀ láti ọmọ Nam, àwọn àtúfààlì, ẹ́ẹ̀ kí tí mo bà náà kọ́kọ́ síwájú ẹ̀jọ́. Àwọn àtúfààlì kọ́kọ́ síwájú, kí bá rú wà ní iwájú tí wọ́n lọ́wọ́ ẹ̀yìn. Ọmọ àtúfààlì ní ọkọ̀ síwájú, àdúgbò náà, ẹ̀yìn ní mẹ́rin jẹ́ ẹ̀rọ àwọn ẹ̀lẹ́. Ní mẹ́rin ti ní Ghana. Ẹjọ́ àwọn olùkọ́ lóbìnrin kábàá tó wọ́n wá. Gbogbo ọjọ́ wọn sọ fúnfún káàdì tó ń kálu kú ó fi hàn wá tí ó fi lẹ́tọ̀ kó jáde nínú mọ́sálásí ní alipọ̀ ọmọ lọ kẹ́kọ̀ọ́ ní yàrá ìkẹ́kọ̀ọ́ oníkọ́kọ́ orin lórí o. hamadu aha wọn ti fara mọ àyè fìdè. àti ìyọ̀ lọ sí ẹ̀bá. ọ̀gá ẹ̀wọ́ bá ẹ̀bá ń

يدايدين إلى النبي خذوني ẹ sọ̀rọ̀ ní ẹ̀mọ́. Àwọn mẹ́rọ èèkùn dámú àti ìwúlú ni. Àwọn mẹ́rọ èèkùn àti rọ̀ sí ìwúlú ni. ìpìlẹ̀ owó bẹ̀rẹ̀ owó bẹ̀rẹ̀ owó bẹ̀rẹ̀ ọ̀díjà tí lọ wá lẹ́yìn ẹ̀wọ̀ ẹ máa wojú bọ́ọ̀dù oúnjẹ yàdá ìdílẹ̀ ìlànà bí bí òru nílẹ̀ ẹ̀yìn òsọ̀rọ̀ bí àwọn anáàrọ̀ ẹ̀yìn àbírọ̀ sí bí òru nílẹ̀ Nàìjíríà, ẹmọ mọ̀ wọ́n jù pẹ̀lú. Ee, ẹlẹ́ à, ok. Ó yẹ omi yẹ oúnjẹ, bàbá yìí jù. Ṣé lórí rẹ̀ o? Bí ojú rẹ̀, àwa máa àjọwà kan ní wàásùwàásù rẹ̀. Àníọ́kà Sunday ojúbọ́dù náà ẹwà bẹ̀rẹ̀ ṣúgbà ojúbọ́dù ẹ̀yà. Àníọ́kà kò sí ilẹ̀ ẹgbẹ́ ní ìtòlẹ̀ sí ẹ̀kan ọ̀gbẹ́ ni. Yá dá ìdí lẹ́ ìlànà bí yí òdó ní rẹ̀. Ó yẹ wúlẹ̀ rẹ̀ jù ẹ́ nìyí. العزيز Ọlọ́kọ̀ bá fún ìlú kan. Ìyáka. Ìyá. Ọlọ́njọ́. Kàrí ẹlòmí. Mo tí lè kẹ́lẹ́ sí ẹlòmí. Ìyá Záìdí. ينظرن إلى النبي خدوعا أو ما رأيت دمعتي أو ما رأيت دمعتي wọ́n ní jẹ̀mọ́ jẹ̀mọ́ ya dá ìlú náà àwọn olóògbò ti mọ̀já àwọn ọkùnrin lọ ọgbà Àwọn aláàrẹ ní mú tí a àti ní àti ìrùn Àwọn aláàrẹ ìṣàmù àti ní òyìnbíà. Àwọn àgbàtà láàrin ìsì wàtàṣà òye sí wàhánà rẹ̀. Àgbàtà láàrin ìsì wàtàṣà òye sí wàhánà rẹ̀. Wàtàṣà òye sí wàtàṣà òye wàhánà rẹ̀. Wàtàṣà òye sí wàhánà rẹ̀ ó sọ nígbà yìí náà wà lẹ́ẹ̀kẹ́ sí ya dára ọjọ́ nígbà Mádàmá àyà ẹ̀yìn ìgbésà ìyàmọ́ lọ́jọ́ ọjọ́ ẹ̀rọ náà mọ̀tọ̀ ẹ̀yọ́jú ẹ̀nà àwọn ilé ìsọ̀rọ̀ mọ́ta ìyàmọ́ ẹ̀tọ́ sí mọ́ta ìyàmọ́ ni àmìbí rasul mùsàyẹ́mùn ìfẹ́ àmìlẹ́bì ti lómi lẹ́rú mùsàyẹ́mùn ìníbi a mọ́dá máa ṣàyà mùsàyẹ́mùn wàláwó fi láàrin àjá ìrìnà wà lóòrùn wàláwó fi láàrin awa ma alimutum sọpẹlẹ o awa ma alimutum lele àbí ìmọ̀ àtàbí láàkẹ́sìrùkù bí láàyè awa ma alimutum lele àbí ìmọ̀ àtàbí ẹgbẹ̀rẹ̀ ọkọ̀ wà kí nìgbà wá láṣẹ tí wà máa àríláìlé àbí alìmá àwá àti láṣẹ tí a bàrí àṣà ìrì nàbí fún àwọn àṣẹ́bí àríwògbò yàrá ìrì nàbí fún àwọn àmà àríwògbò

وطلعه فيه وقسعه فيه وعنانه وطلعه فيه وقسعه فيه وعيا وطلعه فيه وقسعه فيه وعنانه وطلعه فيه وقسعه فيه وعوى ما علمه ilé àbí ìmọ̀ àti wàtàláwùkì wàtàláwù wàhánẹ́ẹ̀ni ẹ̀yẹ wàtàláwùkì wàtàláwùkì wà óyá àwọn àmọ́ àìlérò tó kéré àbí ìgbà ọ̀gá wàtàláwùkì àwọn olóòkì mọ́ kódà ọkàn níbalẹ̀ pé wọ́n gbé àwọn ọmọkùnrin ọyẹ jẹ́ àdé tí wọ́n Jẹ́ta ìdí náà yá. Ọ̀gá ẹjọ́ ìwé náà dákẹ́. Ọyẹ jẹ́ wọ́n bá tó àwọn obìnrin àwọn àtúfàlù ọ̀yà. Ẹjọ́ ìwé ojú ẹni. Ọ̀gá rẹ̀. Ẹlẹ́ parí ẹ̀ o, ọmọ ìwé ẹ parí ẹ̀ o, ẹgbẹ́ tí ìlú tó fi ń yọ ọmọ ọ̀gbìn, tí ìlú ń rí bẹ́ẹ̀. Ọ̀gá, ẹ múra lẹ́ o.

máa lọ wájú sóòrí bẹ̀ sóòrí bẹ̀ wọ́n náà sọ̀rọ̀ náà ọkọ̀ títí gíní rẹ̀ àwọn olówó ọkọ̀ tí ó tẹ̀lé àwọn ìpìlẹ̀ ẹ pariwo ẹ pariwo ẹ pariwo màálù ní kọ́ńkọ́. Atúnwìn, atúnwìn. Atúnwìn báwọn. Atúnwìn báwọn. Àwọn ilé ìjà kọ́rọ̀ lọ́dọ̀ ní àwọn ilé ọgbà lọ́dọ̀. Ṣé wà ní olú ìkàtọ́? Ìgbé ilé ha, ọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀, ìwọ̀n kàrìjà mú.

ọ̀gá ló kún máàkì. Ìgbìmọ̀ kọ́ ọ̀rọ̀ ilé ìrìnà gbogbo máàkì. Kí lè gbà ó? Ọ́ndrẹ́dì nínú kí ni? Ẹni hundred hundred, kọ́mọ̀ náà jẹ́ kúrò thousand láti dájẹ́ ọ́ndrẹ́dì. Ẹ ìná Máìkìlá, ọ̀gá, kí ni àwọn ọmọ yìí bàní gbà? Akọ́kùnlọ́, ayé akúmọ̀lọ́, àárẹ̀kùnmọ̀lọ́, bàjẹ́lá kúmọ̀lọ́, mo ti máa ń sọ, àti ní àtẹ̀yìn kí ni wá ẹ̀kà bá ní ilé kí ó ní ẹgbẹ́ ẹ̀kọ́ ni ààrùn gbogbo o ya àdá ìbí na ìlànà sí yí ní ya أوما رأيتم دموعتي بعيوني أوما رأيتم عبرتي بعيوني أوما رأيتم دموعتي بعيوني أوما Àwàmọ́ àdéhùtú lè ní àdéhùtì máa bàtí. Àwàmọ́ àdéhùtì. bismillah àyè kan àwọn kan máa jábọ́ níbi orin afá ni èyí tí ọba dẹ́dà fi ti kùn gẹ́ tẹ́lò sí hajj nílé olúwa yá dáhì bí iná ìlànà bí Yóògbóhùn sí ẹ̀rọ jẹ́ pé ń tàtẹ́ bá parí ajì, ẹ̀fẹ́ kọfẹ̀ rẹ̀ dé Mẹ́dínà láti bẹ mọ́sálásí ànàbí wò bẹ̀ tí yùn ló sì máa jẹ́ àmà wípé nínú ẹlẹ́pọ̀ tó jẹ́ mùsùlùmí rẹ̀ àà yọ́ yà kàlámà sí ànàbí ọ̀yà ọ̀yà sàárì àti gbogbo pò nílé nǹkan hmm. hmm. nǹkan ọ̀nà ọbẹ̀ ní fúnra sí ànàbí wò yọ́sù tàbí ọ̀tọ̀ sí ọlọ́run sọ́rọ̀ wá tọ̀rọ̀ bí wọ́sàlámù alẹ́ sàárẹ́ àti kò pé kó lẹ́gbà ń sọ yìí bí á rùn kúrú dánú ìsìlámù in jẹ́ sọ wípé kìí ṣe wípé ó kó bùkátà àlọ́bá nàbí níbi sàárẹ́ rẹ̀ tí ẹgbẹ́ wọ́n parí sí ájì ẹwà fẹ́ máa lọ ọ̀run àti ìgbà káwọn ọmọ ọgbọ́pọ̀ yìí lọ ájì nàbí ọ̀lẹ́kọ́kọ́ sẹ́pọ̀ ń dà lọ lẹ́kọ́jẹ́ sí àfáà ní mo nílẹ́ta òkúrò ní ẹgbẹ́ta lọ òkúrò ní ẹmú mi lọ òkúrò ní ara yìí ni mímú ṣùgbọ́n náà o gbogbo ẹ̀yí jẹ́ ìdágbé mẹ̀dínà fún wa yìí. yàrá ìdí ilẹ̀ ìlànà mi ni òkúrò ní ẹgbẹ́ àwọn mẹ́rọ ẹ̀yí dáhùn àti ìrùnú ní àwọn Káàní ẹ̀rán jẹ́ rẹ̀ ti dé bí ààyè mọ́rọ̀tàbá yìí. Káàní ìsìláàmù rẹ̀ ti dé bẹ̀. Wọ́n dágbẹ̀rẹ̀ púpọ̀ kúkẹ́ ìgbàtí ọba nìtò lọ́dún yìí. Wọ́n ní mẹ́rin lákọ̀ọ́kọ́ lọ. Nígbàtí ọba nìtò, wọ́n dágbàtí parí ṣáàdì tàn, á wà lọ Màdínà. Wọ́n wá ń dágbẹ̀rẹ̀ fún ó ní ẹrú wọ́n wá illallah mọ́rún sọ̀rọ̀ àtàlàm kẹ́ títọ̀ bídà mi ni àwọn èèyàn sáwọn lẹ́nu pé ó ní ọ̀dà àkùnrú àwọn àmì tó títì tẹ̀lé yìí àwọn àmì tó tọ̀ lé ilé àmì nìna àdájí akọ́kùnlá tó bí iye tẹ́ iye ẹgbọ́ ìfẹ́ mi kí àdẹ́bì ní ìjà mi ń wura onírọ̀gbọ̀n tí ó tọ́ ẹ́ alálàájí tọ́lù láàájì fọ́ọ̀pá mọ̀rẹ́ wò Àwọn ọmọ ààrẹ ní gbogbo ilé àbí ìdìmá àgbàtí ó ní abúlé, tó lọ́nà ẹ̀jáde, fún àwọn ìrọ́dù jáde, ọlọ́wọ̀ sọ̀rọ̀ ní ààbò ọlọ́run dákùn ó sọ̀rọ̀ yẹ̀wọ́ ààbò ẹ̀yẹ́ ẹ̀kú ọjọ́ fún àwọn akẹrùwẹ́ ẹ̀kú ìjà àtìjà àtìjà àtìjà láàárín ẹ̀kú wà wẹ̀rẹ̀ ìjáàbù náà èèyàn mẹ́ta tẹ́lẹ̀ lọ́n tó wà pèsè òkú ìrẹ́ta ya ayu annabi kulli azwajika aw yawo dani aw yawo annabi wa ba nasika aw ma annabi wa ni tai alimuminina aw ni tagolo melo le ko le pa ṣòkí ní ẹ̀rẹ́ ìpẹ́ta tí ó bá wọ́n fẹ́ràn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta tí ó ń yẹ tí ó jáde wọ́n ni ọwà ní kí ní ohun ìdá ara mọ́ sọ̀rọ̀ ìyàwó wa láàbọ̀ Àjẹ́ ọ̀nà ìlọ́dẹ àwọn ìlọ́dẹ ó ti bá mi sí ó ní mo ju ànábì àwọn àgbẹ̀ àrí ìlà àti ìlà àti Àwọn àmọ́ra nínú tó lè àbí ìlà àgbàjú. Ẹni wọn rí ní ọ̀pọ̀ fún wọn mọ̀ fẹ́ nípa lẹ́bí, ẹgbà mi níbi ibi mo ti bàtẹ̀ ìyànjẹ́ ọba wáwó. Àwọn àmọ́ra nínú tó lè àbí ìlà àgbàjú. Mo bá ń pọ̀ wọ́n ìlú ọlọ́nkẹ́ yìí. Kí máa bá ń pọ̀ tí gómìnà, ẹgbẹ́ rẹ̀ nù mí rí, kí máa pọ̀ tí lọ́mọdúwàbí, ẹgbẹ́ rẹ̀ nù mí rí, kí máa gbogbo sáwò lẹ́nu ó tọrọ wá rí bẹ́ẹ̀ túra rí náà lẹ́mà irú ìfẹ́ tí mo ní sí àlẹ́bì bí ṣe ń ṣe tí mo rákọ̀ọ́lẹ̀ rẹ̀ náà òun náà ni mo ń ṣe èmi ò rẹ́ ṣe ajíjẹ sí ànẹ́bì ajíjẹ sí ànẹ́bì lè mi ajíjẹ kí ni o ajíjẹ sí ànẹ́bì èmi ò ṣe kí ni o ajíjẹ sí ànẹ́bì yí è ṣe ajíjẹ sí ànẹ́bì sí ànẹ́bì lè mi tí wá ń jí ajíjẹ sí ànẹ́bì náà padà hmm ọ̀rọ̀ rí o ní wàbàláhùn sí ràdáhùn sí ràdáhùn wàbàláhùn sí ràdáhùn sí ràdáhùn Fún ìtẹ̀tẹ̀lẹ̀ ìgbẹ̀ ìpọ̀tẹ̀ṣẹ́wù kí èyí jẹ́ ìgbẹ̀ ẹ̀rẹ́ ìjẹwà fún mi. Títẹ́ máa ń jẹ́ kẹ́mi ọmọ àfàmọ́ nǹkan ẹ̀yẹ gán rí lára mi ẹ́ ti mọ̀ pé tẹ́ ẹ bá ẹ ti ní ilẹ̀ pẹ̀lú bí mo ṣe wà yìí ẹjọ́ ti kí lọ bábá sọ wípé fùlánú tàyámàhú túnkù zàwòjátìhì fùlá àbí ààrẹ ni tó nìfẹ́ obìnrin ká gbé ọkọ̀ tí ẹ̀ síbẹ̀ níwà lè ẹgbẹ̀gbẹ̀ fún ẹmẹ́ yóò tún bọ̀ ládá pé àfún Olúwọ̀náwó. Ọdún èmi nífẹ̀ẹ́ obìnrin mú kíjú ànábì. Ẹ wá ló kọ̀ ní. Mú kíjú ànábì wà sọ́rọ̀ àtàlà. Ẹlómi nlé, wọ́n wá níta ní ìfẹ́ òfin. Mo tó láti wájú sí. Ìtọ̀rọ̀ọ̀fà ni. Alhamdulillah. Ìtọ̀rọ̀ọ̀fà ni. Iyọ̀ ní ọ̀rẹ́ wa kàyámàwú ṣúgbùzà òjáti ìtumẹ̀ ni pé ìta àbájáwú wájà lálàwú ṣúgbùzà òjáti ah lábájá ẹ ṣọ́ra pẹ̀lú rẹ o ìfẹ́ ìyàwó rẹ ti mú lẹ́rú o ìfẹ́kíní o ìfẹ́ ìyàwó rẹ ti mú lẹ́rú wọ́n wá ní kílẹ̀ rí tẹ́ sọ fún di a ti sọ o máa kọ̀tẹ́ àti ìrùtẹ́ ma fi wá wáwá mọ́dẹ̀ ti bẹ̀ pé kọjọ́ ó jí ó pẹ̀ méjì lóṣù o but in tó ń sọ ní ìsinmi pé ẹ̀ẹ̀kan láàrin oṣù mẹ́fà iye làjọ ń fàlọ̀ ẹ̀tún wá wá báyìí fún gbogbo tí wọ́n ti a ọdún ẹ̀yọ́ mọ̀ ìgbàdọ̀dọ̀ yín tó ti bá yẹra fóun tẹ̀ sọ pé ẹfẹ́ mẹ́rin ẹ̀ lè lọ mẹ́ka lọ́dún yìí di a ò tí ì sáyìn òun ló máa ń wìdúró owó mm-hmm. máa ní ẹ̀kẹ̀rẹ́ wákẹ́ máa kọ́pọ̀ máa ní ọbẹ̀ àti àti kà síbẹ̀ àwọn nù owó àwọn tó níbẹ̀ ńdá o mm-hmm. ẹgbẹ́ gíní àwọn níbẹ̀ ńdẹ́ àwọn àbọ̀rẹ̀ òkè kéèké àwọn àbọ̀rẹ̀ òkè kéèkéèkéèkéèké tukutukutuku bẹ́ẹ̀ sì ni owó yẹn lọ́pọ̀ ní Yorùbá wọ́n wọ́n ti jáde wọ́n jáde yóò á tún ẹ bá Inú ọmọ àrùn iṣẹ́ láti bá gbẹ́sẹ̀ ìgbàgbẹ̀ méjì kìíní ìlọ́wọ́ kan tẹ́lẹ̀ kó lọ́wọ́ bẹ̀rẹ̀ tẹ́ tàbí ọ̀fọ́ wọ ọjọ́ ọjọ́ ọ̀gbọ́n ló ń jẹ́ lágbá. Afọ́ àwa ní èmi, ẹgbà lè sọ bẹ́ẹ̀, àbá bá nẹ̀bí ṣe lára rẹ̀ o. Ìlérí Ahmed wọ́n ìtẹ̀lú àfáà irú ọmọ ilé ilẹ̀ gbọ́lòjú hmm. ó ní ìní ibi hamada gbogbo pàtí máa ń tẹ̀mì láyé ìfí ànábì ti mú èmi lẹ́rú ustaz ẹ̀yìn náà lọ bà ní òfin gàjẹ́ ń pín ni kéèyàn máa pín owó òdùn díẹ̀ ní ìmẹ̀ Owó ọmọ òpí ẹ̀yẹ sá, owó òdùn, olówó lẹ́jà. tó jẹ́ pé tí èèyàn bá di owó mi yóò pè lórí ẹni tó bá jẹ́ pé àìní bí fi ń lọ ọkọlẹ̀ nínú pè lórí tí tó sọ ṣẹ́rù pé tó ni èyí tó pọ̀ ju lọ tó ti bàjẹ́ púpọ̀ ọmọ ọba tí wọ́n ń kété lóòdù wọ́n ní kí ní ṣe wọ́n ní kọ́lọ̀ máa pẹ́ sínú àpẹẹrẹ ọwọ́ àmẹ́dọ́lù òkè báyìí bẹ́ẹ̀lú náà fún òkè ọkọ̀ tí ò lé fún o ṣùgbọ́n dọ́là ti tàn ọ́n kálukú ní lọ́pàá pẹ̀rẹ̀ sí inú ibi ahmeda èmi pẹ̀lú ànábì tọ́lọ́ fún mi mú ta ìyámù má burú tó ọba kiri ní mo ṣe ń ṣe o bá mi ti fèrí nù tó ọba wá fẹ́ forí sán ìwọ ọrọ́ ọdún bá mi ti ṣe ọdún ìsáàtì ẹ̀fọ́ bàtà ní àrẹ́bí mẹ́rin mẹ́rin gbàmí oh, nínú ọgbà yìí olùfẹ́ pàdé àwọn àlejò olùfẹ́ lọ́gbà yọ́pọ̀ bàtà kẹrìsà sàlám yam sí àfíàrin àfíà bá nílùú láti wánu ànábì àmọ́ fẹsẹ̀ nìkẹrin tí ò nígbà bàtà nígbà mi ìsáàtùwà ah, ohun ní àwọn àyíwájú àwọn ọmọdé ẹ̀sẹ̀ mẹ́rin àwọn sílẹ̀ fún ọkọ̀ fún wọn ìní ìdí àmọ́dà láàárín tí mo tẹ̀yàmù ànábì ó ń tẹ̀ríba Tí tí ó gùn lónìí, tó bá sílẹ̀kùn ọkọ̀ fún ìyàwó rẹ̀, àálọ́ òṣè tó, ó sílẹ̀kùn fọ́kàn rẹ̀ sí ọ̀rẹ́. Àdínàbẹ̀ sọ̀rọ̀sọ́lá ó kúnlẹ̀ báyìí, ó kúnlẹ̀ tó fi ẹ̀tẹ̀kẹ́ sẹ́ẹ̀kù, ó ṣe kan báyìí, ó ṣe kan báyìí. Ó kan náà yá wa nígbà tó fẹ́ gun ẹṣin, ọwọ́ agun ẹṣin àdàbí bí, ọgbẹ́ ti àdàbí bí, ó fi wá borí ẹṣin, ṣé ti ti tó kò wá tó tàbí. Ìrìnlá mẹ́ta náà ayé ìrúta ìjàmú, èmi o, ìfí àmẹ́bì lọ́pùrúgbà tí bá ń tẹ̀mí o tí wọ́n bá ní kí ní ń bẹ wájú tí mo fi ń sayé mi ìfí àmẹ́bì náà ni ẹmọ̀ lẹ́wọ̀ bàbá ó fi àmẹ́bì tí ó tẹ́yẹ̀ wá ti bẹ́ẹ̀dì ìní Kọ́dà ìmáàmù kí ní kan nínú kúgbà àà gàrí ọ̀pápọ̀ ẹnu bá yẹ̀ jẹ́ àlàyé lẹ ní ìdí kí ni ọ̀pápọ̀ ìní ìlà àmẹ́jà náà ayé òǹdúta ìyàmú ṣe ẹ̀sẹ̀ bíbejì ni àmẹ́jẹ̀ wà lè kí ní ó sì lẹ́ bíbejì ìní ìlà àmẹ́jà náà ayé òǹdúta ìyàmú ìtàkì ṣe ni ọmọ mi bó tẹ́kẹ̀lẹ̀ ni èèyàn bá gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ ti ń là ní ìsìn wà náà bá yẹ ohun ọgbọ́n ìrìnàjò ọgbọ́n bó kí ni àparí ilé ni ìṣọ́fẹ́ yìí ẹjẹ́ bá gbọ́ yìí ni ìní ni á lọ́yà náà rẹ̀ tòrúta ìyàmú èmi ò bọ́pọ̀ bàtí máa ń fẹ́ mi tó lọ́dọ̀ ìgbẹ́ owó kù. Ọmọ tí ọba tí òkú àwọn òkú ní èdè ọjọ́ àfún ìní ìhàmẹ́dà náà yẹ́ ìrùmúta ìyàmú. Ẹni wọ́n tàbí tí tàbí àdúrà ní sẹ́ni tí ó bẹ̀rẹ̀ nítorí pé ìní ìhàmẹ́dà náà yẹ́ ìrùmúta ìyàmú. Ẹ̀rọ àwọn àtíyọ̀bẹ̀ yí aná níbi iṣẹ́ yìí. Bó ti jẹ́ pẹ̀lú ọmọ obìnrin ọ̀pọ̀jọpọ̀ ìlọ́mbẹ̀ yìí tí a mẹ́kọ́ ìfọ́ṣàn àti àwọn rúùlù táwọn ọ̀gá wa sílẹ̀ ní iṣẹ́ wípé àwọn fẹ́ ìfẹ́ wà láàrin àwọn afá ó lè jẹ́ pé kọ́sọ́mà náà wọ́n máa wà láìsí ìjọba ti wọlúbà rẹ̀ wọ́n ní ká máa bọ́ wa ni o èyí ni ẹgbẹ́ obìnrin

ìjáde ilé adágbé láàáṣe ṣe ìrírí ẹjí ìjọba lẹ́yìn ẹjẹ́ tọ́ra ní àwọn àpapọ̀ ọ̀tọ̀mọ̀ ẹwọ ìwó oúnjẹ òfin ẹ̀ẹ́ ẹgbùn mọ́jọ ní ìgọ́bàlẹ̀ ìní mẹ́ta náà rẹ̀ tùrúta ìjà múrú ẹ̀wọ̀n dáàlù gbogbo ọ̀gẹ́lẹ̀ tún wọ́n rẹ̀yìn sí nígbò fún ìdán ní ọ̀rẹ́ lékún kí lẹ́ kí ni èjì lè ṣe yẹmi sí àdíkà lọ́gbẹ́ ìṣẹ́ tó jẹ́ lẹ́yìn lọ ẹgbẹ́ ọdá wà láwùú jìnà ìyàjá ìkàmù wà lórí Kẹ́ẹ̀dọ́gbọ́ tí wá ẹ̀rin láti fi kí ànẹ́lì ẹ̀mọ̀ wípé àà ìfẹ́ òfẹ́rin bẹ̀mẹ̀. Wọ́n ni òkú ní mọ́sèdè wa ní tó fi kọ́ ẹgbẹ́ láàmù wa. Ẹni láti ti mọ́lò láti fi kọ́ ní kí ànẹ́lì ọ̀sánlá ẹ̀mọ̀ látẹ̀tẹ̀tù bìláì ọ́lìbìyàrí ìjẹwà látẹ̀tẹ̀tù ìláì ọ́lìbìyàrí ìjẹwà. Ṣé ẹ̀kọ́ ni ọgbẹ́ ṣe fẹ́ mọ́ ọmọ yìí? Ẹmú ń sàlẹ̀ ìlú mi lọ, kẹ́ ẹ má kọkàn ní láti jáwà, kí ní ń pè ní jáwà? Ìfẹ́ tó ti bojú ẹni tó nífẹ̀ẹ́ tí ọ̀wá máa ti ń ṣe náà tẹ́ ẹ̀bàjẹ́ irọ́ lórúfẹ́ mi kí n gbé bí ó ti sẹ̀mí kẹ́bí náà orí mẹ́jì náà kí ilé mọ́sálásí rẹ̀ ní ẹ̀mí kí mẹ́kí fún ṣọ́bẹ̀rẹ̀ lọ́ọ̀yọ̀ kí kí mẹ́bà wọn lérè ní ọ̀gọ́dà ẹmọ́ sí ẹ̀mí ní ilẹ̀ fún ìdààmú tí máa bẹ́ mi tí ò lè gbé bí olólùfẹ́ rẹ̀ wà tàbí ní látẹ̀lẹ̀ mo tẹ̀lé yí o ẹgbẹ́gbẹ̀ láìsẹ̀ kí ni o láìsẹ̀ kí mo tẹ̀lé yí ẹlòmí ìfẹ́ di orin in tí ò tí ó lè gbé o náà ni awà máa àlúntún ilẹ̀ àbí Ogbòdú kí ìgbò ẹwà mẹ́lẹ̀, àwọn ìlú òpé nìyẹn, ẹnìkan kò kí ó, ọwá kí bẹ̀rẹ̀ ọlọ́run tàbájọ ń sọ̀rọ̀ lánàá ó ní sáà ó ní ẹ̀mọ̀ fún ìrànkan sí òun ó ní kí nìkan náà ó ní tó bá ti ń délé báyìí inú máa bí òun síyàwó òun à kí ó dé ó láti bà sóhun tí wá ń ọgbà ilé o sóhun tí wá ń kí lọ́nà ní kí ló dé ó ní àkọ́kọ́ náà ó ti orí tí ọba ti wá wà ní ọgbà wọn tí ọba ti ń délé yóò mọ̀ bí ẹ̀fẹ́ àwọn ẹ̀yẹ́ wọ́n wá jẹ́ ọ̀rọ̀ ẹ̀rí wọ́n èyí òsìrí àwọ́ tẹ́ pé à ọdí ilé lè gọ́ ó yẹ kí orí ọmọ múyẹ̀ pé àrí ah, àwọ́ tẹ́ ó sì rí àwọ́ yẹ̀ ó ní tí àwọ́ wọn ọ̀gbà lọ́wọ́ ọrùn kí ló fi ń bí òsì jẹ̀mọ́ sùúrù láti gbé àwa ń bẹ ọba dẹ́dà wípé tó bá jẹ́ wípé bá a ṣe láàárí sí ànẹ́bí láwa mùsùlùmí kápẹ́ bẹ́ẹ̀ ni a ṣe wà lìjẹ̀nà pé ìrìnàjẹ̀nà ilé àjẹ́bí máa mẹ́rin tó bá wúwọ̀ lọ sí àjẹ́nà lọ wọn jẹ́mọ́rin dámẹ́ bí ọ́ta òkèrè o pé ẹn tí ọba ti gọ́ káfílẹ̀ èlé ọ̀rọ̀ tó dá ní pé ìjọ tí ọba tí ìmọ̀ ìyàwó rẹ̀ inú òyìnbó ànàbí ìyọ́lẹ̀ tí àti ẹ̀pọ̀ bá eléyìí níjọ́ tí ọba tí ìpàyàwó ẹlẹ̀ fún ilé ọjọ́ lè mẹ́rin àdàbí ọ̀yọ́ rẹ̀ àwọn ìṣẹ́gbẹ̀tọ̀ àwọn ti ẹ̀pọ̀ ṣẹ́ẹ̀tì mọ́tòrò tán wòyí ó kú kàtà àlàyé tọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ omi tó kéré sọ̀rọ̀ ìṣẹ́gbẹ̀ sí ìlẹ̀wọ́ mùsùlùmí sí ni ó ti kọjá àkókò tẹ̀ sókè kò ní sálẹ̀ àkókò tẹ̀ nítorí tí ó ní olólùfẹ́ kan nínú àwọn ọ̀nìkọ̀rọ̀ ọmọ Amẹ́ríkà nínú ó tí lòkòtò bí rẹ̀ ah ni ó sàdé ẹlẹ́rìí ìjọ́rẹ̀ ló ti wọ̀ ṣùgbọ́n ká pé nípa nàbí sọtẹ́lẹ̀ kó pínlẹ̀ gbà tí wọ́n wọ̀ bí ìsìn kò sẹ́ni rẹ̀ bẹ́ẹ̀ ọ̀ràn kan ọ̀ràn mí ìpínlẹ̀ yòó ọ̀pọ̀lọpọ̀ ń gbọ̀là nínú nìkan ṣe gbọ́n tẹ̀sí. bọ̀bọ̀mbé àgbọ̀wọ́ ẹ̀ à ẹwà ń wọ̀gbà tó mọ olórin ọmọ abábọ́dù dárùgbọ̀n لأنهم كفروا بالله تقليدا لأنهم كفروا بالله تقليدا لأنهم كفروا بالله تقليدا Oòrùn lè àti wáyé àti wa náà, jẹ́ àjò fún ọmọ wá ti wà, tí ó sì yẹ fórí bẹ́ẹ̀ jama'a wa rukuna bare da alhamdulillah alwakil olóríire ni wọ́n gbogbo àwọn sáfíkà olóríire ni wọ́n alhamdulillah orí wa ya sọ ibà alkur'an ya kọrí alkur'an ilẹ̀ ẹ̀ka máa bá lọ ṣùgbọ́n kí lọ fà ọ̀rẹ́ dà tó orí tọ́gbà ó sì tóbi torí pé ẹ̀sìn náà ni nǹkan tó tóbi lọ́dọ̀ tó wa níbi ọlọ́run ló gbà lọ́wọ́ wa ló jẹ́ akẹ́sórí ìyọ̀nù rẹ̀ ní inú ilé ilé ìrọ̀rùjọ́ a ní àwọn olùkọ́ méjì tí wọ́n lọ mọ́ká olùkọ́ mẹ́lò olùkọ́ méjì tí wọ́n lọ mọ́ká olùkọ́ kèmí obìnrin mi alhamdulillah olùkọ́ kèmí obìnrin mi alhamdulillah alhamdulillah bá bá ti gbèsè àti ìrìnlẹ̀ yìí wọ́n àbá ti dá 1000 àwọn ọmọ ẹ̀dá ọ̀gẹ́ mìíràn tẹ́ ẹgbẹ́ nílẹ̀ jẹ̀mẹ́rà ọba adẹ́gbẹ̀dẹ́kùn lílọ wọn bá lè ṣe ní ìrọ̀rùn àmín bíbọ̀ wọn náà bá lè ṣe ní ìrọ̀rùn àmín àtàwọn gbogbo tí wọ́n lọ pátá àjàrẹ́gbà bá mi fi wọ́n sínú kánáfù rẹ̀ àmín ọ̀ alùwàkìlù wá ń sin àmì Ilé ẹ̀kẹ́ ojú ẹwọ́ ẹwọ́ bí ọ́bù jù níwọ̀ ẹwọ́ bí ọ́bù jù àdùwàtí wà ẹwọ́ ẹ̀kí ààrẹ̀kùn rí nìrọ́hà nìrọ́hà ẹ́ nìrọ́hà My office was torn to extreme of this monster. By I see. I see. I see. I Bárakàlọ̀ rí kìí níṣàlá afẹ́ ma àwọn méjèèjì láti ọ̀dọ̀ alùwàkí tí wọ́n bá fẹ́ bẹ̀ wọ́n bá fẹ́ bẹ̀ ká máa lọ gbogbo àwọn àwọn wáìdì orin ní bìtọ́ọ̀pọ̀ ní àìsí ìdí ìlú pẹ̀lú ẹjọ́wọ́kà ẹjọ́wọ́kà umura gba àwọn àti lọ́yìn èyí ó lọ ó lọ ilẹ̀ olúwa wa àwọn àti mẹ́rin ẹ̀tọ́ lọ nílé òun. Àwọn ìyá méjì nílé àbá àwa, wọ́n jọ òun lọ sílé Ọmọ méjì nílé àbá àwa, wọ́n jọ òun lọ nílé olú àwọn àti mẹ́rin Ẹ̀dọ́lọ nílé olú, lójú ọ̀run náà ti bẹ́ àjìkù, ẹ̀dọ́lọ nílé olú. Ọlọ́run sọ́wọ́ lọ́kùnkùn sọ́wọ́ ẹ̀bẹ̀. Ọjọ́ ọ̀run náà nílé olúwa wá. Àrùsùn rọ̀. Ẹgbẹ́ Táyé òye, táyé òye, ẹni ọ̀wà. Ẹni tí ọ̀wà ti yé mú wa, kò ní ká orí ìtẹ́gbọ̀n lọ kíláàrì. Àwọn tí wọ́n tó sí ìdílé bá wọn, omi òun tó jẹ́ wọ́n àjọ ìlú mẹ́rin. Ẹjọ́ láti lè pọ́pọ̀ yé o, kò ní ká orí ìtẹ́gbọ̀n lọ kíláàrì oríṣẹ́ bí omi mẹ́rin lọ. Náà, jẹ̀mọ́ra, Omi àgbà ìyálé mi nu. Àánú fúnmùlà. Omi sọ̀fíyà ni ìyàwó mi kejì. Àánú fúnmùlà. Tí wọ́n bá jẹ́ ìyàwó rẹ̀ tó orí òfin tí ń jẹ́ ìyàlé, ilé jẹ ni. Àánú fúnmùlà. Nílé èmi ìyàlé wà. Ilé irú tó dùn wọ̀ kéde fẹ́ yí ọ lọ. Kápẹ́ntì yóò bá ń tẹ̀ ní ìyàlé lọ bá fẹ́ sàlàyé fún wa. Ààrẹ bì kàgbọ́ pé ilé ìníyàn fẹ́ mú pò ní ọ̀rọ̀. Mo Ọlọ́ọ̀pọ̀ ọ̀nà padà wọ́n tó nítorí ọ̀pọ̀ irúlé rẹ̀ lúgbó bùtẹ́nukú ní ọmọ àgbà àwọn ẹ̀dẹ́ ilé ọkọ̀ ọmọdé bí i àìní wọ́n tẹ̀lé wọn. Ọmọ àgbà àwọn èlé olúgbà orúkọ̀ bí i àwọn ẹ̀dì ìjọ orúlọ́gbẹ̀ orúkọ̀ bí i àwọn ẹ̀dì ìjọ orúlọ́gbẹ̀ Ọ̀tà náà ọ̀tà àrùn kó jẹ́gbọ́ pẹ́. Ọ̀tà náà ọ̀tà àrùn kó jẹ́gbọ́ pẹ́. Màmá méjèèjì sẹ́rùn náà ọ̀fà àfá. Láti náà síṣẹ́ olú àwọn ọ̀tà náà ọ̀tà ọ̀kó jẹ́gbọ́ pẹ́. Àánú kúrò náà. Ọlọ́mọdé alẹ́ àánú. Ọlọ́yọ́rọ̀ sí ìlú àwọn àánú. Àfẹ́ ayọ̀ǹda àwọn ìlàbù. Àwọn ilé yìí lọ́rùn àwọn olùkọ́ wọ́n mọ́ bá ní kó rìn nǹkan lẹ́ẹ̀mejì méjì kó tó kọ́ lẹ́kọ̀ọ́ lẹ́yìn gbogbo wọn ló sì kàbáhùn kó tó jáde ní àjọ̀tún aláàfihàn ọ̀yá ẹ̀yẹ máa lọ́jú àtàbálẹ̀ máa lọ ẹmọ́ gbọ́dọ̀ ìbáhùn ẹmọ́ gbọ́dọ̀ ìbáhùn àrẹ̀ pàápàá àjálù obìnrin mẹ́tì lọ obìnrin mẹ́tì lọ obìnrin mẹ́tì lọ